في أحاديثه الصحيحة عباد الله لقد تحدثنا عن آه، أربعة أو عن خمسة من أركان الإيمان فيما سبق من الخطب ونحن اليوم سنتحدث عن النوع الأخير أو الركن الأخير من أركان الإيمان ألا وهو الإيمان بالقدر خيره وشره واعلموا عباد الله أن هذا أيضا ركن من أركان الإيمان الذي لا يتم الإيمان إلا بالإيمان الصحيح بالقدر بتقدير الله سبحانه وتعالى آه، خيره وشره وقد ثبت في القرآن أن الله سبحانه وتعالى قال وإلا كل شيء خلقناه بقدر هذا يدل على أن الله سبحانه وتعالى خلق كل شيء آه، بقدر وليس هناك شيء في هذه الدنيا ولا في الآخرة يقع أو, يقع أو وقع أو سيقع بدون معرفة الله سبحانه وتعالى أو بدون تقدير الله سبحانه وتعالى إياه واعلموا عباد الله أنه لا يتم الإيمان بالقدر خيره وشره إلا بأربعة أمور الأمر الأول هو الإيمان بعلم الله سبحانه وتعالى الأزلي المحيط بكل شيء لأن الله سبحانه وتعالى ثبت أنه قال وأن الله على كل شيء قدير لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما والآيات في ذلك آه، كثيرة في القرآن الكريم آه، تدل على أن الله سبحانه وتعالى يعلم كل شيء وكيف وكيف نؤمن بهذا النوع نؤمن بأن الله سبحانه وتعالى عنده علم أزلي يعني قد علم كل شيء قديما قبل خلق السماوات والأرض وقبل تقدير كل شيء هذا هو هذا يعني هو المرتبة الأولى من مراتب الإيمان آه، بالقدر والمرتبة الثانية الإيمان بأن الله سبحانه وتعالى كتب كل شيء كتب مقادير كل شيء في اللوح المحفوظ قبل خلق السماوات والأرض وقد ثبت هذا في هذا أيضا ثبتت آيات كثيرة في القرآن العظيم وفي أحاديث النبي صلى الله عليه وسلم آثار يعني كثيرة صحيحة تدل على ذلك وقد قال الله سبحانه وتعالى ولقد كتبنا في الزبور من بعد الذكر أن العرض يرثها عبادي الصالحون وهذا من من الآيات الدالة على أن الله سبحانه وتعالى قد كتب مقادير كل شيء قال الله تعالى أيضا وكل شيء أحصيناه في إمام مبين أي في لوح محفوظ وكذلك يجب الإيمان بأن, الله بأن أول ما خلق الله سبحانه وتعالى هو القلم كما ثبت في حديث النبي صلى الله عليه وسلم بأن الله سبحانه وتعالى أول ما خلق هو القلم فقال الله سبحانه وتعالى للقلم اكتب قال, قال رب قال يا رب ماذا أكتب قال اكتب ما هو كائن إلى يوم القيامة وجرى من تلك الساعة كلما يقع إلى قيام الساعة وهذا ثابت من أحاديث النبي صلى الله عليه وسلم ويجب علينا أن نؤمن بذلك بأن الله بأن أن الله أمر القلم بأن يكتب كل ما يقع جملة وتفصيلا من ذلك اليوم إلى يوم القيامة والمرتبة الثالثة عباد الله والإيمان بمشيئة الله سبحانه وتعالى بكل ما يجري سواء كان عندنا خيرا أو شرا لا بد لنا أن نؤمن بأن الله سبحانه وتعالى شاء ذلك ولذلك أجمع آه، العلماء آه، والمسلمون على المقولة ما شاء الله كان وما لم يشاء لم يكن وقد آه، ثبت آيات كثيرة في ذلك وأحاديث النبي صلى الله عليه وسلم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين والمثوة الأخير من مراتب الإيمان بالقدر أن تؤمن بأن الله سبحانه وتعالى خلق كل شيء الله سبحانه وتعالى هو خالق كل شيء وهو خالق أفعال عباده وهذا أيضا يجب علينا الإيمان به لأن الله سبحانه وتعالى هو الذي خلق كل شيء كما ثبت أن الله قال وخلق كل شيء وقدره تقديرا أرجوكم الله وبارك ولا أتركاتك إخوان نبي محمد صلى الله عليه وسلم أبي الله وبارك ولا كنت أبوا عليكم كاره عليكم ولي أجل جساره وبارك فاما سابع النبي àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábí ànábì àti gbogbo àwọn tó wá wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam títí ó fi jọ ògbìdà kìyàmà abẹ́lọ́ọ̀bá àríkẹ́ọlá kọmọ́sà ká ẹnìkọ̀ọ̀kan wa náà kúnnú wọn ẹ̀yà rúsí kẹba sí máa rárá wa létí ní gbogbo ògbà ipé gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlíkẹ́ọlá èyí tí ń ti Al-Qur'anul Karim òun náà ni àkórí ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ tàà bá ti gbé kalẹ̀ tàà gbọ́dọ̀ tún gbé ọ̀rọ̀ ẹlòmí ilé má bákan náà ìlànà Nabi sallallahu alaihi wasallam òun náà ló lóore jù nínú ìlànà tí a máa tẹ̀lé tàà lọ lè máa pé gbogbo tó bá wa látọ̀dọ̀ Ọlọ́run bá àríkẹ́ọlá kálọ̀ lè máa ike àánú ní gbogbo tàà bá ti kama pé anù yẹ gbèyàn débi ìyọnú ọlọ́wọ́ bá àlèkẹ́ọlá a máa gbèyàn débi anù a máa gbèyàn débi ìjì ọlọ́ ìsìnà a sì máa gbèyàn lọ́nà oná tó bá dìjọ́ ògbèdà kìyàmà ẹ̀yà rúsí ọlọ́wọ́ bá àlèkẹ́ọlá ẹjá páyà ọlọ́wọ́ bá nípa apá bó ṣe yẹ ká páyà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá àlèkẹ́ọlá ṣe ń pa wá láṣẹ rẹ̀ nínú àwọn àyà lóríṣiríṣi nínú al-Qur'an gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam tó náà ṣe ń ṣe wá lójú kòkòrò lọ síbi ìpáyà ọlọ́wọ́ bá àlèkẹ́ọlá pálọ̀lẹ̀ mọ̀ ipé ìpáyà ọlọ́wọ́ bá àlèkẹ́ọlá yìí òun náà ni àkórí àlámàrí òun náà ni tó sí ọ̀rá ìyàn fún gbogbo ọkùnrin àtóbìnrin àtọmọdé àtàgbàlagbà tó láti dé ká páyà ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ẹ̀yọrú sí ọlọ́wọ́ bá àríkẹ́ọlá láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn a ti ń sọ̀rọ̀ ìlànà nábì tánàbì ní lórí ẹ̀ ní àwọn tó ní ṣe pẹ̀lú al-mu'taqadat àwọn àdìọ́kàn ìbẹ̀lá tí ń ṣe àlàyé nípa àwọn tó ní ṣe pẹ̀lú al-iman ìgbàgbọ́ tí ọlọ́wọ̀bà àríkẹ́ọlá al-iman ìgbàgbọ́ lódìdí tó wá jẹ́ pé òun náà ló ní àwọn orígun mẹ́fà tó jẹ́ pé erigun ọgọ́ ọgbọ́dọ̀ wó nínú àwọn erigun mẹ́fẹ̀ẹ̀fà yìí téèyàn bá bá kẹsẹ̀ nínú àwọn orígun ìnígbàgbọ́ yìí tó wá ṣubú bí ẹyọ kan ogun yóò kúnná ti ṣubú nú ẹ̀yẹ kọ́dà níbi orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí tẹ́yàn bá wá kẹsẹ̀ járí níbi márùn-ún àti bí díẹ̀ níbi ẹlẹ́ẹ̀kẹfà eléyìn náà ti ṣubú nú díẹ̀ ìgbàgbọ́ kò tó lọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkíọlá àbí kí arkanul iman àbí kó pé pérépéré ẹ̀yẹn tí wájú kó tó ìgbàgbọ́ òun náà ni al-iman bil-qadar ká nígbàgbọ́ pẹ̀lú al-qadar pẹ̀lú àkọọ́lẹ̀ ẹ̀rìkẹ́ anábi sallallahu alaihi wasallam anábi sọ fún wa nínú hadithu rẹ̀ ó ni wa tu'mina bil-qadari khairihi wa sharrihi anábi ní nínú àwọn erigun ìnígbàgbọ́ òun náà ni kó gba kádàrá gbọ́ kó nígbàgbọ́ nípa àkọsílẹ̀ kó nígbàgbọ́ nípa àti tó bá lóore wọ̀ṣẹ́rì yìí àti tó bá ṣe kíni àti tó bá jẹ́ aburú níbẹ̀ yóò máa jẹ́ aburú lọ́dọ̀ ti wá ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba àlekẹ́ọlá gbogbo nǹkan pátápátá oore lọ́dọ̀ Ọlọ́run Ọba àlekẹ́ọlá Ọlọ́run Ọba nǹkan láláì bóòláṣe wá ní bóòláṣe wá nígbàgbọ́ sí àríkọlá tó ti kọlé wa lérí èwo ni ó máa jẹ́ orí ń bẹ̀ ó náà làwọn èyí tó bá tẹ́ wa lọ́rùn èyí wọn àwọn èèyàn máa wá ń rò yí pé àbùkátà sí àní wàhálà púpọ̀ níbi àwọn nǹkan tọ́lọ̀ọ̀bà àríkọlá bá ṣe fún wa tó bá jẹ́ orí àwọn onímọ̀ wọ́n jẹ́ kó yé wa wọ́n ní alàkìdáàrù àwọn kádàrá ọlọ́ọ̀bà àríkọlá yìí wọ́n ní méjì ni ọ̀nà méjì ni máa ń gbà wá alìmọ́ olímá wálìmọ̀ta àmìlà alìmọ́lìmá wọlìmọ̀ta alìmá ah, kádàrà ọlọ́wọ́ bá alékiọlá eh, alìmọ́lìmá wọlìmọ̀ta láìmá kádàrà ọlọ́wọ́ bá alékiọlá méjì ni ìkan bẹ tó jẹ́ pé al'aqdaru al-mu'lima àwọn kádàrá kan bẹ tí ó jẹ́ wà àwọn àkọọ́lẹ̀ Ọlọ́run Ọba àlékẹ́ ọlá ni tó jẹ́ pé a máa ṣe kíni a máa ta ni lára a sì máa jóni lọ́kàn so túláàtì ní kéyò ṣe kíni túláàtì ní kéyò ní sùúrù níbẹ̀ a ní sùúrù níbẹ̀ eléyìí ló wá wọ́pọ̀ dáadáa nínú àwọn nǹkan táwọn èèyàn máa ń ṣe kíni táwọn èèyàn máa sọ pé a kádàrá ni a máa ṣe bùkátà sí ká máa pàrọwà fún yàn nígbàtí irú eléyìí bá ṣẹlẹ̀ sí yàn nítorí pé tẹ́ ẹ̀ bá pàrọwà fún àbí tí ìmánì bákanáà àwọn alàkùdárù mútàlá ìmá àwọn kádàrá kan bẹ tó jẹ́ pé ó ṣe déédé ara ẹni ó bá ní lára gbogbo ẹ̀ na ọlọ́wọ́ bá rí kìlá lókọ́ òfẹ́yàwó orí fẹ́ obí ma orí bí oúnṣòwò gbogbo àwọn nǹkan rẹ̀ ń lọ gbogbo àwọn àbá ní kí ni àsọ́bù lórí ẹ̀ òun náà ní kí ni ashok òun náà ni ọpẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ntọ́lọ́wù tí ó àwọn kàbá yìí fún ẹ̀yẹn kò ní dúpẹ́ fọ́lọ̀ọba àríkẹ́ọlá ìdán ẹ̀ntọ́lọ́ọba àríkẹ́ọlá bá ṣe ìtókù díẹ̀ káàtó fún làbújá láwùmínà sọ́bù tó ẹ̀ntọ́ wá ṣe ìtó tẹ́ lọ́rùn fún làbújá láwùmínà ṣok tún láti òun náà ní kó ṣe kíni oníkó dúpẹ́ fún ọlọ́ọba àríkẹ́ọlá ẹ̀rù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣubú nínú àwọn tí wọ́n ti kọjá síwájú nípa ọ̀rọ̀ kádàrá kọ́dà àwọn ẹlòmíì náà tún ṣubú nínú àwọn tí wọ́n jẹ́ àwọn Yorùbá ní tí wọ́n gbàgbọ́ nínú pìlẹ̀ kádàrá àti káwà padà sínú Al-Qur'an Al-Karim kápàdà ní súnú súnú Ànábì sallallahu alaihi wasallam káfílé ní ìtàǹpè ní àgbọ́yé ìtàǹpè ní kádàrá tààfi ní níṣòro ń bẹ̀ ẹ̀rí kádàrá ẹ̀yẹ́ sí Ọlọ́run bá alékẹ́ ọlá àwọn nǹkan mẹ́rin kan wà tó rò papọ̀ mọ́ kádàrá tó jẹ́ pé àfikẹ́yàn wẹ̀ kó yán kànkàn níbi àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí kíyàn tó nígbàgbọ́ pẹ̀lú kádàrá pẹ̀lú àkọọ́lẹ̀ ìlà alákọ́kọ́ òun náà ni ilmùlá al-azali al-qadim al-muhitu bi kulli shay a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ìmọ̀ Ọlọ́run ọba àríkẹ́ọlá yà ní ìmọ̀ Ọlọ́run ọba àríkẹ́ọlá ti ti alìmọ̀hìs bí kú lè ṣẹ́ yìí ìmọ̀lọ́wọ́ bá àríkẹ́ọ́lá tó jẹ́ pé ó rọ kìrípá gbogbo nǹkan ya ni kò sí nǹkan tó jáde nínú mọ̀lọ́wọ́ bá àríkẹ́ọ́lá eléyìí àwọn làkọ́kọ́ ẹ̀yàn ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá ń sọ fún wa nínú àwọn àyà lóríṣiríṣi tí ń tọ́ka pé ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá nímọ̀ nípa gbogbo nǹkan wallahu bi kulli shay'in alim ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá sọ fún anú al-Qur'an ó ní gbogbo nǹkan pátápátá ọlọ́wọ́ bá ẹ́n tó jáde nínú mọ́lọ́ ọba àríkíọlá o ń sọ fún wa níbò mínú ayá al-Qur'an o ni wàyí dáhú mafatihul ghaib wàyà alamu ma fil barri wal bahr ọlọ́ọ̀bá àríkíọlá ní ọwọ́ òun ẹ́n òun náà ní kíni wà òun náà ní gbogbo kọ́kọ́rọ̀ kọ̀kọ́ wà gbogbo àwọn nǹkan tí wọ́n ń bẹ ní ọ̀dá ní àbí tí ń bẹ nínú kọ́lọ̀wọ́lọ́wọ́ bá àlekẹ́ọlá ní ewé kan ò ní jábọ́ lára gí àtìkọ́lọ̀wọ́ bá àlekẹ́ọlá mà nípa rẹ̀ so eléyìí túmọ̀ pé gbogbo nǹkan pátápátá òun náà lọ́lọ́wọ́ bá àlekẹ́ọlá nímọ̀ nípa rẹ̀ jaliluha wa hakiruha in tó tóbi lójú ti wá ní àbí sáà tí ẹ̀ka kúnga táàrù pé bó lè lè ṣe tún agbá tó gbogbo ẹ̀ pátápátá òun ló wà nínú ma ọlọ́ọ̀bà àríkẹ́ọlá àkọ́kọ́ nù ìgbàgbọ́ tí ẹ̀kọ́ rọ̀gbọ́ nínú tí ó gbalawa nírúgbàgbọ́n tẹ́ tó máa ń pàrọwà fẹ́ lómi tó máa ń ṣe wà sí pé kò sí tó kọjá ogbó ẹgbẹ́ ni àárá ni kò ti ọlọ́run ni ọlọ́ọ̀bà mọ́ ni kò dùn mọ́ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá nímọ̀ nípa rẹ̀ ó pamọ́ ni ó hàn síta ni gbogbo ẹ̀ pátápátá ọlọ́ọ̀bà àríkẹ́ọlá nímọ̀ nípa rẹ̀ tọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá fi sọ fún wa pé wa ya'lamu ma fil arham kọ́lá ìdí ń bẹ nínú àpòlùkẹ́ ìdí ń bẹ nínú ilé ọmọ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá mọ̀ ẹlùmínà wà ó fẹ́ àláyé sáyẹ̀nsì nísìnyí sáyẹ̀nsì náà ti máa wọ́n sọ fún ọpọ́kùnrin lóbi wọ́n sọ fún ọpọ́bìnrin ni ẹ̀rì máa tó wà ń bẹ̀ yìí nìsìn máa ma òsùn ní ó sì túnmà kí ni gbogbo nǹkan tó rọ kiri káàkiri bẹ̀ẹ̀nù rẹ̀ ọmọ tí bẹ̀ẹ̀nù rẹ̀ ẹbá àbí dọ́kítọ̀ ọdún mélòó ni ó lò láyé ẹbá àbí dọ́kítọ̀ kí ni kádàrá rẹ̀ ẹbá àbí dọ́kítọ̀ tẹ́lẹ̀rí ibú ni ó yà ní àbẹ́lẹ̀ rí rẹ̀ ẹbá àbí dọ́kítọ̀ tó bá díjá àlùkì àmà tí ó wọ́n náà àbí yóò wà lìjẹ́ náà àwọn nǹkan tó rò papọ̀ mọ́ ma nínú oyún àwọn nǹkan tó ni tá ní dọ́kítọ̀ ṣe skáàni ó wá mà kan àwọn eléyìí ń kèé ṣe kí ni ó kéré nínú àwọn nǹkan tó rò papọ̀ mọ́ ọmọ so inú erigun alákọ̀ọ́kọ́ òun náà lélẹ́yìn ọlọ́run ọba àlekíọlá ká túnra wa ṣe ń bẹ̀ ẹni tó bá rò pé rú wúyẹ́ lọ́kàn pé tí ó gbọ́n ọlọ́run ọba àlekíọlá mọ̀ látò ní pé nínú àwọn ìpìlẹ̀ tí yóò fi gba kádàrá gbọ́ òun náà ní kí yóò ni alimọ́tàbà ẹlẹ́ẹ̀kejì ipò أن الله سبحانه وتعالى كتب مقادير كل شيء كان يغبغو ipi Ọlọ́run ba leke ọlá ó ti kọ kádàrá gbogbo nǹkan e ile ìgbà tó ti wà nínú ìmọ̀ rẹ̀ eh Ọlọ́run ba leke ọlá wá ṣe kíni ó wá kọ ko gbogbo ẹ̀ pátápátá fi lawhil mahfuz Ọlọ́run ba leke ọlá kọ sínú lawhil mahfuz

اكتب ما هو كائن إلى يوم القيامة láti máa kọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ láti sín tí tàbí àmò òfìdé ẹ̀rì àti ọlọ́ọ̀bá alikiola ni ọlọ́ọ̀bá alikiola ló pa lase. so láti jọ náà gbogbo nǹkan pátápátá tí ó ṣẹlẹ̀ láti tí ó fìdíjọ́ gbídà kìíyàmà gbogbo ẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́ọ̀bá alikiola eléyìí ìpele ẹlẹ́ẹ̀kejì ni tó jẹ́ pé túláàsì òun ni kíni òun ni ká nígbàgbọ́ rẹ̀ túláàsì òun náà ní ká gbà pé ọlọ́ọ̀bà àlekẹ́ọlá ẹ̀ ó ti jẹ́ kí ní ó ti kọ gùn kankalẹ̀ ó wà ní hadith anábi sallallahu alaihi wasallam ẹ̀ anábi ní rúfẹ́ àtìlẹ̀ aklam wajafati suhum yàní kọ́lọ̀mù tí wọ́n fi kọ kádàrá anábi ni wọ́n ti gbé e sókè wajafati suhum ibi tí wọ́n ti kọ kádàrá hùn sí náà kádàrá ti gíní kádàrá ti gbẹ òun náà ni yorùbá náà wọ́n sọ pé àkọọ́lẹ̀ ti gbẹ yàní ọlọ́ọ̀bà àlekẹ́ọlá ti kọ ó sì ti jẹ́ kíní ó ti gbẹ bọ́lọ̀ọ̀bà àlekẹ́ọlá eléyìí tó yẹ kó bọ́ síwájú gbogbo ẹ̀ pátápátá ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́wọ̀bá àlìkíọlá aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minina min kulli dhanb الحمد لله والصلاة والسلام على خير خلق الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن القدر أمره عظيم ولا بد من الحذر كل الحذر حتى لا نقع في المشكلة فيما يتعلق بالإيمان آه، بتدبير الله سبحانه وتعالى خيره وشره وقد بينا في الخطبة الأولى آه، آه، آه، اثنين أو أمرين من أربعة أمور التي يجب أن نؤمن بها قبل أن يتم إيماننا بقدر الله سبحانه بتقدير الله سبحانه وتعالى الأمر الثاني عباد الله الإيمان بمشيئة الله سبحانه وتعالى بأنه لا يقع شيء في الكون إلا بمشيئة الله سبحانه وتعالى فهو كان ذلك آه، قليلا أو كثيرا جليلا أو حقيرا ظاهرا أو باتنا لنعلم أن الله سبحانه وتعالى يعني وقع يقع كل شيء بمشيئة الله سبحانه وتعالى ولذلك جرى آه، على ألسنة آه، العلماء بأنه ما شاء كان وما لم يشاء لم يكن وهذا يعني قد ثبت في القرآن العظيم أيضا لأن الله سبحانه وتعالى قال وما تشاءون إلا أن يشاء الله رب العالمين أدوك الله بارك جولا أترى كاتك يقول النبي صلى الله عليه وسلم أبي الله بارك جولا كم سبا عليكم كيرين عليكم يا جنجتاري قال أنكم بابا سيبا وسابع النبي أتبقوا بنتوا ولو إلى النبي صلى الله عليه وسلم تبجوا إلى القيامة أيها الله بارك جولا ẹ jẹ́ ká lọ lè mọ̀ pé ohun tó ní ṣe pẹ̀lú kádàrá pẹ̀lú àkọọ́lẹ̀ yìí nǹkan kan tó wúwo ní nínú àlámàrí ẹ̀sìn nǹkan kan tí ó sì léwu ní tó sì yẹ ká ṣọ́ra nípa kí ni nǹkan tí a máa gbàgbọ́ nípa kádàrá so látara bẹ́ẹ̀ òun náà láti ń ṣe àlàyé nípa àwọn nǹkan mẹ́rin tó jẹ́ pé téèyàn bá ti ṣọ́ra kúrò níbi àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí téèyàn bá ti ní ìgbàgbọ́ nípa àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí irú ẹni bẹ́ẹ̀ kò níṣòro nípa tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú kádàrá alákọ̀ọ́kọ́ òun náà ni ìgbàgbọ́ pẹ̀lú pé ọlọ́ọ̀bà àlekẹ́ọlá nímà nípa gbogbo nǹkan tíwájú kó tó ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá ṣàlàyé òun náà ni pé ọlọ́ọ̀bà àlekẹ́ọlá ó ti kọ gbogbo nǹkan kalẹ̀ pátápátá ẹn ọlọ́ọ̀bà àlekẹ́ọlá kọ gbogbo nǹkan kalẹ̀ kẹ́bọ̀ sẹ́yìn بخمسين ألف سنة قبل خلق السماوات والأرض ní 50,000 years tí wá ti kọ́lọ̀wọ́ ọba àríkẹ́ ọlọ́ tó dá sánmà kó tó dá ilẹ̀ ẹlẹ̀ òun náà lọ́lọ́wọ́ ọba àríkẹ́ láti kọ kádàrà gbogbo nǹkan túláàsì òun náà ní kí mú mi ní òdodo ẹ kó gba gbogbo àwọn eléyìí gbọ́ ẹ wá rí ìtó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ pẹ̀lú fífẹ́ ọlọ́run ọba àríkẹ́ ọlá ni kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ayé tọ́lọ́run ọba àríkẹ́ ọlá òfẹ́ lára ní kìíní ìṣẹ̀lẹ̀ àmọ́ kò tí Eh, kọ́dá ẹni tí ń sáburú nínú mashi'atullahi subhanahu wa ta'ala ni kò jáde kó nínú kíni kò jáde kó nínú ìrádà ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ìpé ọlọ́ọ̀bà àríkẹ́ọlá fẹ́ ni so ọlọ́ọ̀bà àríkẹ́ọlá wá dá ìrádà sáwà náà lá ó dá sí wa lá pé ká gbèrò pàfẹ́ sí nǹkan báyìí ẹ̀ eh, náà ló pàá tó jẹ́ pé ẹni tó sáburú lọ́kàrà rẹ̀ gan náà mọ̀ sáburú látara tọ́lọ̀ọ̀bà àríkẹ́ọlá ti dá sí wa lá ẹ̀ eh, pé a fi mọ̀ pé nǹkan tá a ṣe yíó ẹ̀ wọn ò jẹ wá nípa kí ló fà á tó pé ẹni tí ò ní ìrádà ẹni tí ò ní màṣíà òun náà ni wèrè ọlọ́wọ́ bá àríkẹ́ láti kíni ó sì gbé kálàmù sókè ró ipé tí wèrè bá ṣe nǹkan ẹ̀ àníkọ̀ àkọọ́lẹ̀ àníkọ̀ kẹkàlẹ̀ fún ẹ̀ tí wèrè bá sáburú àníkọ̀ aburú àníkọ̀ ẹ̀sẹ̀ kalẹ̀ fún so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ní tọ́ka ipé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá bá ṣe sọ pé gbogbo nǹkan pápátá ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá fẹ́ gbogbo ẹ̀rọ ti àkọọ́lẹ̀ rẹ̀ kalẹ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ni ìbéèrè tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́bí ó ń kálùkù àwọn náà ni ó mọ̀lé lórí ẹ̀ mọ̀ sí à àti ìrọ́dà tọ́lọ̀ ọba àríkẹ́ọlá dá fún wa ẹ̀yàn ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá wá sọ nínú al-Qur'an ó ní wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá ní ẹ̀ẹ́lẹ́ ìfẹ́ nǹkankan kò sí ìgbàkan tí ó wù yín láti ṣe àyàfi kí ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá ọba gbogbo àgbáláyé àbíkọ́lọ́wọ́ ọba àríkẹ́ọlá fẹ́ nǹkan yẹn àbíkọ́lọ̀ ọba àríkẹ́ọlá fẹ́ tòtọ́lọ̀ ọba àríkẹ́ọlá ò bá fẹ́ nǹkan yẹ kò lè ṣe kíni kò lè rí bẹ́ẹ̀ òun náà ló fà tó fi jẹ́ gbogbo mùmí ní pátápátá lápapọ̀ àtàwọn tí wọ́n ti kọjá lọ àtàwọn tí ń bẹ ni wọ́n nígbàgbọ́ ní pé ma sha Allah àwúkàánà wọ́n ní gbogbo tọ́lọ̀wọ́ bá àríkẹ̀ ọlábá ti fẹ́ òun náà ni ó rí bẹ́ẹ̀ òun náà ni ó máa ṣẹ wà máa lámìyàṣá lámìyàkùn gbogbo tọ́lọ̀wọ́ bá àríkẹ̀ ọlọ́wọ́ ti fẹ́ nǹkan yóò ní ṣẹlẹ̀ tí bá ìgbàgbọ́ rẹ̀ débẹ̀ pé ìtọ́lọ̀ ọba àríkẹ̀ lábá fẹ́ òun náà ni ó ṣe èyí mú gbogbo nǹkan lèyàn mú fúfú yẹ tí aburú bá ọ ma ṣáà káàna wà èyàn gbọ́dọ̀ nígbàgbọ́ débẹ̀ tí èyàn bá ti nígbàgbọ́ débẹ̀ èyàn tí ìdébì kankan bí ìgbàgbọ́ tí ma ká náà lè yóò sí ìbáká lámíẹkùn lè yóò kí á gbogbo tí ọlọ́run bá ti kọ àkọọ́lẹ̀ pé yóò bà ọ́ lámíẹkùn lè yóò kí á kò lè fóru rẹ̀ wọ́n ma ká náà lè yóò kí á ká lámíẹkùn lè yóò sí ìbáká inú bá ti wà nú àkọọ́lẹ̀ pé ni tó jẹ́ pé èyàn ó fi ṣe kíní èyàn ó àwọn eríkó inú àwọn ohun tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú kádàrá òun náà ni al-iman bi khalqillahi subhanahu wa ta'ala

kúrò nínú ìdẹ́dà ọlọ́run ọba àríkẹ́ọlá ní sánmà ni àti lẹ́ẹ̀lẹ̀ ni àtàwọn odò ni àtàwọn ilẹ̀ àti lẹ́ẹ̀lẹ̀ ni àtàwọn rúgbìn ni àtàwọn ẹranko ni àti èèyàn ni àtàlìjànú ni àti màláíkà ni àti nǹkan tí mí àti nǹkan tí ò mí gbogbo ẹ̀ pátápátá inú ẹ̀dá ọlọ́run ọba àríkẹ́ọlá ni gbogbo nǹkan pátápátá oná ọlọ́run ọba òun ni ọba tí máa dẹ́dà tó so tá bá ti wá nígbàgbọ́ pẹ̀lú nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí èyí ó là kúrò nínú àwọn ewu tí ma ń bẹ nínú kádàrá àwọn ìgbàgbọ́ kígbàgbọ́ táwọn ẹlòmí lọ lè tí àjẹ́ ọkàn rẹ̀ nípa kádàrá

níbi màtí á ti lá ipé fífí ọlọ́wọ́ba àlékiọlá àwọn sọ ipé àwọn èèyàn tẹ́ ríun tí ọlọ́wọ́ba àlékiọlá ló jẹ wọ́n pá láti máa ṣe ogun nǹkan tó ń ṣe pẹ̀lú ọlọ́wọ́ba àlékiọlá bò ló ṣe wá jẹ wọ́n pá tó tún wá jẹ wọ́n yà látara rẹ̀ àwọn náà tún sọnù látara eléyìí nítorí pé ọlọ́wọ́ba àlékiọlá tó dá tó fẹ́ nǹkan sí nǹkan yóò tẹ̀lẹ̀ ó ti fi àwọn nǹkan táwa náà ó fi máa so látara bẹ́ẹ̀ àwọn míì sọnù bẹ́ẹ̀ so bákan náà nínú àwọn ìtọ́wà jẹ́ ìgbàgbọ́ tí ó dá tí ń bẹ láwùjọ wa nípa kádàrá tó yẹ kí ó ń kálùkù wa náà kálọ lè tún ṣe ẹ̀bí kẹlòmí ó máa sọ pé wọ́n yípa kádàrá rẹ̀ padà ní so eléyìí inú àwọn nǹkan tó ṣe gíní inú àwọn nǹkan tó tako ìgbàgbọ́ nípa kádàrá ni yá ayé ló pa kádàrá rẹ̀ dá ẹ̀yìn sí ayé wá lágbára jù ọlọ́run ọba àlékè ọlá lọ ní tá yóò fi wá ṣe gíní yóò fi wá pa kádàrá ẹnìkan yóò fi wá yí padà so bákan náà ìgbàgbọ́ táwọn èèyàn máa ní kádàrá ẹnìkan lo kádàrá ẹnìkan tó rú eléyìí náà ìgbàgbọ́ tó burú jáì ni tó ọlọ́wọ́ bá àlékẹ́ lọ́wọ́ wá ní kápá láti sọ kádàrá tó dá ẹ̀yìn fún ẹnìkan fẹ́nikẹ́ni kí ó rí wá di pé ẹnìkan ma ni yóò ma wá jí kádàrá ẹnìkan lò ẹ̀bóò ni wọ́n ti ẹ̀sìn mọ́ kádàrá ẹni tí wọ́n lò gan bóòlò sí mọ̀ ni tẹ́nìkan fi wá lo kádàrá ẹ̀tẹ́nu fi wá ní owó tó yẹ kó tó ní gbogbo àwọn nǹkan báyìí àìnígbàgbọ́ pẹ̀lú kádàrá ọlọ́wọ́ bá àríkíọlá tó ti ẹnìkankan ìtọ́lọ̀wọ́ bá àríkíọlá bá kádàrá fún oníkálùkù láti yóò lo tọ́nà ọba àríkẹ́ọlá kádàrá fún tó wá fi tí ó fi jáde láyé ìwọ tó bá lówó láyé tọ́nà ọba ni èsì pẹ́ nìkan ni ojú olówó ìwọ tó bá sì lówó ìwọ tó bá lówó láyé kádàrá rẹ ni kèése pé kìní kan lọ́wájú olówó nǹkan mi lè sábà díẹ̀ àmọ́nà ọba ti ni tó bá sì ọba kò sí nǹkan kan tí ó jáde kó nínú ma ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá inú àwọn nǹkan tó ti yẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lọ́wọ́

ṣẹlẹ̀ tó kọ fáwọn màláíkà yóò ti wá wà náà àkọọ́lẹ̀ eléyìn pé ẹni yóò ṣàdúrà lásìkò báyìí tó wá ṣàdúrà yìí òun náà ni ó wà mú nǹkan báyìí ṣẹlẹ̀ òun náà ni jọmọ̀ gbà lérò pẹ̀lú pé àdúrà sí kíni ó ṣe jì kádàrá pé yóò ṣàdúrà lásìkò yìí kí tó wá ṣàdúrà yìí yóò wá gbé kíní ń kúrò níbi takọ́ sí yóò àbọ́ síbí gbogbo ẹ̀ náà ti wà nínú kíni ó ti wà nínú ìmọ̀ ọlọ́run ọba àríṣọ́lá ni láàfáà ìmọ̀ sọ fún wa pé ọ̀rọ̀ kádàrá ìdàdúkìrọ̀ gbà bọ́lọ̀ ọba àríkẹ́ láti lóhun kọ́ kalẹ̀ ní kẹsẹ̀ pé wà máa ṣe gíní ọmọ wá lo brain ọmọ wá lo ọpọlọ ọmọ wá lo falsafa nípa kádàrá falsafa làwọn kọ̀dàríyà lò tó bá wọn débi tó bá wọn dé falsafa làwọn jàbàríyà lò tó bá dé tó bá wọn débi tó bá wọn dé tó kálọ̀ lè gbà ẹgbẹ́ gbogbo nǹkan pátápátá ẹ̀yìn ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ni àwọn ẹ̀ eh, ó ti wà lákọọ́lẹ̀ akọọ́lẹ̀ ti gbẹ̀ àwọn sàárì àwọn kan wá tó bá Nabi sallallahu alaihi wasallam pé wọ́n fi ìmọ̀lẹ̀ àmàlì kí làwọn ń ṣiṣẹ́ fún nígbà tó ti wà lákọọ́lẹ̀ ẹni tó gbogbo ẹ ti gbẹ wọ́n fi ìmọ̀lẹ̀ àmàlì kí làwọn ṣiṣẹ́ fún anábì ní ìtọ́lọ̀ọ̀bà àríkẹ́ọlá bá torí ẹ̀dá èèyàn yóò ṣe nírọ̀nù fún wọ́sá àmọ́ ṣiṣẹ́ lọ èyí tó ẹ̀pẹ́ náà lọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá torí ẹ̀dá èèyàn iṣẹ́ ẹ̀bùwọ́rọ̀ ọlọ́run kò ní lè jíṣẹ́ eré kẹwàá náà tó ẹ̀pẹ́ so iṣẹ́ eré ní ọ̀rọ̀ ọlọ́run kọ́làbẹ́ ẹ̀kọ́ láburú kò so anábì sallallahu alaihi wasallam anábì ní ká má káwọ́ gbéra ẹ̀yìn ìwọ̀tọ́lọ̀ ti kádà kó lówó ò ni wọ́tọ́lọ̀ ọba àríkẹ́ láti lò ní lówó wọ́n náà mọ̀ gbìyànjú ó mọ̀ ṣiṣẹ́ owó sì ní jáde mẹ́ gbogbo eléyìí ni ó mọ̀ túnmọ̀ pé kíni ó ti wà náà kọ́lẹ̀ ọlọ́ọba àríkẹ́ ọlá ẹ̀yẹrúṣẹ́ ọlọ́wọ́ bá alékiọlá kí ní ó wà sọ wá kúrò níbi aburú ẹ̀yẹn kí ní ó sọ wá kúrò ní wàhálà inú wàhálà nígbàtí àkádà ọlọ́wọ́ bá alékiọlá wá kò lé wa lórí lórí nǹkan tí ó tẹ́ wa lọ́rùn ẹ̀yẹn ọlọ́wọ́ bá alékiọlá ó sọ fún wa nínú al-Qur'an ó ní walanabluwannakum bishay'in minal khawfi wal ju'i wa nafsin minal amwali wal anfusi was samarati wa bashiris sabirin

tẹ́yàn bá fẹ́ ní sùúrù tẹ́ẹ̀pù alákọ̀ọ́kọ́ nígbàtí àdánwò bá kọ́kọ́ jálùyọ̀ tẹ́yàn bá fẹ́ ní sùúrù kí ni tẹ́ẹ̀pù alákọ̀ọ́kọ́ onáwọ̀lọ́wọ̀ bá àríkẹ́lá sọ fún wa pé alladhina idha asabatuhum musiba tí wọ́n máa sọ náà ni pé inna lillahi tí àwa gan fúnra bá ṣe wà yìí Allah subhanahu wa ta'ala ló iná milkun lillahi subhanahu wa ta'ala ìkápọ̀ abẹ́ ìkápọ̀ ọlọ́wọ́ bá lè kọlá làwà náà wà wà iná ilayhi raji'un ọ̀dọ̀ iná láti padà sí tó ń pé tí wọ́n gẹ́gẹ́ fún ààrẹ gan tí nǹkan ṣẹlẹ̀ sí tí wọ́n kan bá ti gbà pé èmi gan tó bá fẹ́ ṣẹlẹ̀ sí mi kí ní ṣe sí ẹ̀yẹn tí èyàn bá ti gbà bẹ́ẹ̀ ẹ̀yẹn èyó ṣe kí ni èyó ní sinmi níbi àwọn òyìnbó yìí tí ṣètọ́ ní ọmọ gbé wá sínú ọkàn rẹ àbí lágbájá kan ní sí ọ ni àbẹ́nìkan ní bẹ́ẹ̀ ń bí ọ̀rọ̀ rẹ ni àbí kíní kan ní ṣẹlẹ̀ sí ọ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àfikà nímà nípa rẹ̀ àfikà kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde kúrò nínú Islam lá látara pé kádàrà ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá kò lè wọlé rí wọ́n ma wá mú káàkiri kí ẹjá lọ bí báyìí ẹtún já lọ bí báyìí ẹtún já lọ bí báyìí yóò ma wá wá tí ò sọ́nà káàkiri látara pé kò gba kádàrà ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá tọ́lọ̀ọ̀bà ọlá kọlé Islam yóò wá wà nínú àwọn tí ó jìyà tó bá jíjọ́ ògbédè alkiyama abẹ́lọ́ọ̀bà àlekẹ́ ọlá kọmọ́sá ti àlékún àgbẹ́yẹsìn rẹ̀ fún wa abẹ́lọ́ọ̀bà àlekẹ́ ọlá kọmọ́sá jí ká mú obìnrin lórí olùkójá tẹ̀lé abẹ́lọ́ọ̀bà àlekẹ́ ọlá kójí ká má wa ala ali Muhammad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 اللهم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم